ẹ kúrò lẹ gbogbo ọmọ Yorùbá mo kí ẹ̀yin bàbá wa àtẹ̀yin ìyá wa gbogbo olólùfẹ́ ohun rere tó fẹ́ kí ọjọ́ ọ̀la Yorùbá ó dára mo kí yín lórúkọ bàbá wa Professor Banji Akíntóyè lórúkọ kàkàkí Olódùmarè májàsọ́lá Ìgbòho òòṣà ọmọjọmọ lọ ọmọ tán sọsọsọsọsọ tí wọn ò lè sọ tán aláàánú mẹ̀kúnnù mẹsáyà tí Ọlọ́run rán sí ìran Yorùbá ní ìsinyìí tó dẹ̀ máa jẹ́ iṣẹ́ yẹn ní àjẹyè májàsọ́lá iṣẹ́ tolùgbàlára ẹ ọmọ Adéyẹmọ àjẹyè ló jẹ́ o. iṣẹ́ tó lùgbàlára ẹ̀ májàsọ́lá àjẹyè ló jẹ tábà wò ó alẹ́ ni tọ́lọ́run dá ó ṣòro fọwọ́ ta hmm. ọba mi dá ó ṣòro fọwọ́ ẹ wo àwọn ọmọ ogun tí nàìjíríà kó wá lọ sílé májàsọ́lá ní twenty twenty one. májàsọ́lá survive it ọ̀pọ̀lọpọ̀ nínú yín ò tí ì mọ̀ pé ẹnikẹ́ni tó bá ti dìde mo ti sọ rí dáadáa bàbá tó sọ fún mi is now going to one hundred years pé ọmọ mi lọ wò dáadáa ẹni tó bá ti ń gbégbésẹ̀ pé kí ìran yorùbá ó bọ́ kúrò nínú ìgbèkùn nàìjíríà máa ń pani ó dárúkọ awólọ́wọ̀ ó dárúkọ bọ́lá ìgè ó ní abẹ́ ò mọ̀ pé ọ̀rọ̀ tí Bọ́lá Ìgè sọ pé self-determination for the Yoruba nations òun náà fi pa Bọ́lá Ìgè during the Ọbásanjọ́ regime ẹjẹ́ abira wa léèrè sáwọn Afẹ́nifẹ́re ò mọ̀ ń pa ẹ̀ torí pé àwọn gan ò fẹ́ kí ìran Yorùbá kó bọ́ àwọn Afẹ́nifẹ́re under the leadership of Fáṣọ̀rántì àwọn onírìsọ́ṣọ́rì ìsọnù àwọn onírìsọ́ṣọ́rì ìsọnù àwọn Abẹ́nifẹ́re under the leadership of Adébánjọ àwọn oní true federalism ìsọnù they don't want Yorùbá to be safe ẹ máa gbọ́ ọlọ́mọ jẹ́ kórìí inú mi ó bá tòde èmi jẹ́ ọ̀pọ̀lọpọ̀ tá ń parọ́ fún bọ́dà mi kan sọ lánàá ó ní tó ń ṣẹlẹ̀ yìí tá a bá fojú inú wò ó Afẹ́nifẹ́re mọ̀ nínú jọ́nì tí Dúpẹ́ Onítìrí rìn nínú ìran Yorùbá ó ní ọ̀pọ̀lọpọ̀ ìfàsẹ́yìn tá à rí àwọn onírìnsọ́sọ́rì yẹ ká wọ́n dáadáa àwọn onítúrú federalism ká wò wọ́n dáadáa ó ní wọ́n máa ń pa ẹ̀ ló wá mú mi lọ orí inú mi máa ń bàbà bàtò dé mi jẹ́ orí inú mi máa ń mata kò omi o ẹ̀ẹ́dá mi máa ma jẹ́ ń fi ìwà mi o ṣera mi orí o orí inú mi máa ma bà tòde mi jẹ́ orí inú ìjìnlẹ̀ Marcus ó ti bà tòde ẹ̀ ìjìnlẹ̀ makọ̀sí wà lára àwọn tó tó Saidi ọmọ bọ̀tápá ìjìnlẹ̀ makọ̀sí wà lára wọn irọ́ iná ni irọ́ tí àwọn Afẹ́nifẹ́re àwọn Afẹ́nifẹ́re under the leadership of Fáṣọ̀rántì tí àwọn Fúlàní pa ọmọ ọmọ ẹ̀ ṣùgbọ́n tí ò rí yẹ̀rò irọ́ iná ni resurgery resurgery majority of the Afeni parents they know that Bulani will never never never allow that resurgery to happen So the mọ̀ pé kò people, fífọ and the Bulani we we are they are not ready to do anything that we don favour their own son ohun Tioni, Tioni, ní tí Wapu, ní tí ò ní mú àǹfààní wá fún see. So wọn àwọn ò rẹ́dì one. lọ́wọ́ sí ṣùgbọ́n àwọn brown envelope àwọn Afẹ́nifẹ́re ẹ fún wọn ní brown envelope àwọn Adébánjọ ẹ fún wọn ní brown envelope jíìpù ní ọdún iléyá wọn á gba brown envelope wọn á gba màálù ṣé wọn à ń gbà lọ́wọ́ Tinubu ni ọdún iléyá ọdún kérésì ọdún àjínde ọdún ìtúnú ààwẹ̀ brown envelope ní brown envelope ní pẹ̀lú odidi màálù táwọn bá ti jẹ tó ti yó bébí paráàlú bébí pa àwọn tó sọ pé àwa ń sọ̀rọ̀ behalf of the Yorùbá kò kọ̀ wọ́n but the Fulani will never never do it. let me tell you one thing bí àwọn Fulani ṣe ń pọmọ Yorùbá ẹ̀rí kí ìkan nínú àwọn leaders Yorùbá eh, Fulani kó jáde síta kó condemn it they will never condemn it wọ́n dẹ̀ ti pa under the Buhari regime alone twenty nine thousand yorùbás làwọn fúlàní pa wọ́n dẹ̀ ti ń pa wọ́n ti tún pa wá náà lọ́dà lọ́dà bo lọ́dà bàbá wa tinubu lọ́dà tinubu yìí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọ̀dọ́ tí dúpẹ́ onítìrí ọ̀fẹ́ kẹ́ rí oore ṣe náà parọ́ fún yín dúpẹ́ onítìrí ti wọ united nations olóògbé kiribu lọ́wọ́ ó ti declare adélé ti dé ìgbà wo ni bàbá akíntóye declare tiẹ̀ ìgbà wo ni gbòwó declare ti tiẹ̀ we have a rally àwọn ló lè foundation tó dára lẹ̀ tí gbogbo àgbáyé fi mọ̀ pé yes we are going wọ́n dẹ̀ ń rin lọ́nà tó tọ́ àti ọ̀nà tó yẹ wọn ò fi rọ́ọ̀kú torí ẹni bá fi rọ́ọ̀pinlẹ̀ ìlú ìlú yẹn yìí tọ́jọ́ ọ̀rọ̀ bí ogun bí ogun bí ọ̀tẹ̀ bí ọ̀tẹ̀ kò ní kúrò nínú ìlú ọ̀hún. mo tún gbé irọ́ e kan dé èyí tí ìjìnlẹ̀ àti ìyá ẹ̀ Dúpẹ́ Onítìrí ṣe pa tá a bá sọ fún yín pé Dúpẹ́ Onítìrí ń parọ́ tá a bá sọ fún yín pé àánú yín ṣe mí ẹ̀yin ọmọ Yorùbá ariwo tẹ́ pa kí ló ti pe bàbá yìí Sami Idowu àwọn tí ẹ̀mí onítìrí rápálá wọnú ayé wọn nìyẹn ẹ̀mí onítìrí inú ayé ẹni tó bá wà ó máa ń ba ayé ẹ̀ ni bí ẹ̀mí onítìrí ò bá ba ayé wọn jẹ́dẹ́lẹ̀ kì í jáde láyé nínú ayé wọn ìgbà tí ẹ̀mí onítìrí tó rápálá wọnú ayé Saidi Ọmọbọ̀tá Saidi Ọmọbọ̀tá rò pé òun ti arise wọ́n gbé kòrólà fún òun inú ẹ̀ ń dùn ṣùgbọ́n nígbà tán ń lórí pé ayé Saheed ti bàjẹ́ sí wọn lọ́wọ́ tó fẹ́ gbẹ̀mí Saheed ẹ̀mí Saheed kù kékeré kó bọ́ ní omi pẹ̀lú gbogbo olúwa gba Yorùbá gba Yorùbá gba orílẹ̀-èdè Yorùbá fún wa olúwa gba orílẹ̀-èdè Yorùbá fún wa orílẹ̀-èdè tó ti jọ ń pariwo pé àwọn ti gbà ẹ gbádùn mi orílẹ̀-èdè tí Saheed ọmọ bọ̀tá gan ti pariwo pé àwọn ti gbà nígbà tó kù kẹ́gẹ́rẹ́ tí ẹ̀mí onítìrí fẹ́ ba yí ẹ̀jẹ̀ dé final stage ó wá bẹ̀rẹ̀ sí olúwa olúwa gba orílẹ̀-èdè yorùbá fún wa olúwa gba orílẹ̀-èdè yorùbá fún wa gbàtà máa gbọ́ ló ti kú ẹni tí ẹ̀mí onítìrí bá ti wọnú ayé ẹ̀ bí ò bá pa kò ní jáde. Sam Ìdòwú amẹ́ríkà ló wà ó bẹ̀rẹ̀ dáadáa Florence Àjàkáyé amẹ́ríkà ló wà ó bẹ̀rẹ̀ dáadáa àwọn tí wọ́n lé kúrò ní mega rally nígbà tó fẹ́ bà mega rally jẹ́ nìyẹn àwọn tí wọ́n lé kúrò ní mega rally under the leadership of Ológúnlolúwa wọ́n lé wọn dànù baba where is among of them Fatade is among of them uh, fake ambassador wọn ní United Nations is among of them gbogbo àwọn èèyàn pátápátá they are all member of former member of Yorùbá Nation mega rally lamẹ́ríkà wọ́n lé wọn dànù ni èpò ni wọ́n nínú àlìkámà bí ọkọ bá ń parọ́ fún ìyàwó tó ń mu jẹ ìjọ kàṣírí irọ́ máa tú bó dẹ̀ jẹ́ ìyàwó ló ń parọ́ fọ́kọ ìjọ àṣírí irọ́ náà máa tú dúpẹ́ onítìrí túgbé kan ẹ kọ́kọ́ bá mi wo fọ́tò fídíò eléyìí náà. Democratic Republic of the Yoruba. ẹ̀yin náà ti rí Obama nìyẹn former president of America ó wá sí fi picture ńlá gbàǹgbà tí wọ́n ṣe fún Adelé president of republic democratic republic of Yorùbá irọ́ tí àwọn dúpọ̀ ní ti iṣẹ́ ìgbéjáde nìyẹn wọ́n ti gbàgbé pé bí ènìyàn bá ń parọ́ ẹni tó bá mọ nǹkan fi pamọ́ kó rántí ẹni tó mọ̀ ọ́n tú ẹni tó bá mọ fi mọ̀ bó ṣe ń fi nǹkan pamọ́ kó rántí ẹni tó mọ̀ ọ́n wà ẹ tún wò lẹ́ẹ̀kan sí. democratic republic of sejadova. eléyìí tó tó ń pè káàkiri nìyẹn pé former president of America ó ti buwọ́lu Democratic Republic of Yorùbá asọ̀bùyí pọ́ ti dé àgbáyé asọ̀bùyí pé yes Dúpẹ́ Onítìrí ní foundation that is the former president of America òun ló wá sí picture òun náà pè sínú occasion tó ti welcome Adele back ara ń tìjìnlẹ̀ tó mú pamọ́ nìyẹn ara irọ́ tí ìjìnlẹ̀ ń pa fún ẹ̀yin ọmọ Yorùbá most especially ẹ̀yin ọ̀dọ́ ẹ bá mi pín program kó dọ̀dọ̀ wọn ẹ̀yin tẹ́ bá lórí ọ̀fẹ́ àti gbé sí YouTube mo yọ̀ǹda ẹ máa gbé sí YouTube kó máa lọ ìjáde torí owó fún ìran fún ìran Yorùbá mi ò jáde torí owó YouTube àwọn owó orí owó Facebook yìí ń gbárí bẹ́ẹ̀ fún mi máa gbá o ṣùgbọ́n ẹ gbé lọ ẹ gbé lọ bóyá táwọn ọ̀dọ́ wa bá rí ó máa gbà wọ́n ó máa ṣẹ́fù wọn ní irọ́ tí ìjìnlẹ̀ tó fẹ́ pa tó máa tún mú wọn bọ́ há. mo wá wo ìjọ tí mo kọ́kọ́ lọ sí ilé Ìgbòho pa tí èmi àti Saheed Ọmọbọ̀tá tá a pàdé mẹ́ka má tó pàdé mọ́. mo wá wo ìjọ tí a bẹ̀rẹ̀ tá a pàdé ní Ìgbòho town nígbà tá a ṣe bẹ́ẹ̀dẹ̀ fún olóyè Ìgbòho mo wá ń wò ó ṣé ṣáìdì ọmọ bọ̀tá náà ni ṣé lóòótọ́ lọmọkùnrin ti kú ohun tó mọ̀ ń jẹ lóyè o ẹ̀mí onítìrí ló wọnú ayé ẹ ẹ̀mí irọ́ ni tẹ̀mí irọ́ bá wọnú ilé ayé èèyàn tí ò bá bá tèèyàn jẹ́ kì í padà lẹ́yìn èèyàn Ògbó Èkìtì you are welcome brother mi Ṣọlá Owólabí ẹ̀mí onítìrí ló wọnú ayé ọmọ bọ̀tá nígbà tó ń finish ayé ọmọ bọ̀tá wọ́n fọ ọmọ bọ̀tá lẹ̀ wọ́n di ó tó ṣe fún ọmọ bọ̀tá ni pé wọ́n kéde ikú ẹ̀ pé ọmọ bọ̀tá ti kú o lẹ́yìn ìgbẹ̀yẹ ẹ̀túgbọ́ kankan nínú ayé wọn ẹ kí á gba àwọn ọ̀dọ́ wa kúrò ní ẹnu kìnìún dúpẹ́ onítìrí àwọn kan wà oṣù mẹ́rin ní ìjọba ọ̀yọ́ ní pé kọ́kọ́ máa ṣe fàájì nínú ọgbà ẹ̀wọ̀n náà àwọn ará bíbẹ̀ dẹ́ jáde síta pé wọ́n ti lọ wò wọ́n wọ́n ń jẹ tọ́kì wọ́n wọ́n ń ṣe yàlàyòlò nínú ọgbà ẹ̀wọ̀n ṣé ó possible ṣé ọgbà ẹ̀wọ̀n lè dàbí ilé ẹni they don't have a freedom anymore bí wọ́n máa kú ni bí wọ́n máa yè ni àwọn góòmọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn níbi tó wà yóò máa kábàámọ̀ ni pé kí ni mo kí mo kí ni mo bá dé ọ̀dọ̀ Dúpẹ́ Onítìrí torí pé wọn ò fúnra ẹ̀mí Onítìrí ti wọnú ayé wọn nígbà kan náà rí èmi àti ẹ̀yin ẹ̀mí àwọn Afẹ́nifẹ́re fake Afẹ́nifẹ́re ó wọnú ayé wa lọ aláwọn bàbá wa ti sọ̀rọ̀ ayé Yorùbá dẹ̀ ń bàjẹ́ lọ àwọn bàbá wa ti sọ̀rọ̀ ohun gbogbo dẹ̀ ń dorí kodò nílẹ̀ Yorùbá tí ọmọ Yorùbá ọ̀bà rápálá kó lórí ọ̀fẹ́ àti travel lọ London Canada kò lè rí nǹkan rẹ̀ ṣe àwa tá a wà ń lé à ń yí bí à ń yí polójú kan náà ní bí iṣẹ́ àbábà if you have a good idea kì í ṣe nàìjíríà yìí tó bá jẹ́ ọmọ yorùbá ò lè rí lò kò lè wúlò fún ẹ but lórí ọ̀fẹ́ just kò kò fòfẹ́ rẹ fẹ́ kó lọ sí Senegal. nígbà kan náà ẹ̀mí wọn wọnú ayé wa ni and thank God for the baba Professor Banji Akintoye àwa náà ṣe pariwo ń gbà yẹn lọ́hùn they should restructure this country can research everything kí fúlàní tọ́ba ní tọ́ba ní local government thirty kí yorùbá náà ní thirty kí ibo náà ní thirty kán pín dọ́gbadọ́gba ìkan gbọ́dọ̀ jù kàn bí ọlálọ́mí ṣùgbọ́n restructuring yẹ kò lè pè é fúlàní gan ò ní gbà torí pé wọn restructuring yẹ ò ní pè wọn àwọn bàbá yìí dẹ̀ ti ń pariwo ẹ̀ kí wọ́n tó bí irú àwa ìná ti ń pariwo restructure we must restructure this country we must do this thing kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ wọ́n fi state police wọ́n fi kún kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ wọ́n fi true federalism wọ́n fi kún ẹ̀mí wọn dẹ̀ wọnú ayé wa a dẹ̀ ń tẹ̀lé wọn lẹ́yìn ọ̀hún ti gbà tí ọlọ́run kọ tí bàbá pọfẹ́tà bá jẹ́ akíntóye pé no no no no no no no no no no no no mo dá yín gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ni mo dá yín mo dá yín gedegbe gẹ́gẹ́ bí orílẹ̀-èdè pé ẹ̀yin ọmọ Yorùbá go out and rule your world you are the pride of all black nation ṣùgbọ́n abára wa nínú ìgbèkùn àwọn bàbá wèrè Afẹ́nifẹ́re yìí àtòkùmọ̀kù amọ̀nà ọ̀run mọ́lọ yìí wọ́n fẹ́ kí ọjọ́ ọ̀la Yorùbá ó dára that is why they are pariwo resurgery resurgery president Bola Ahmed Tinubu gan mọ̀ pé ìsọjọ́rí ò lè pé bọ̀ kò lè ṣeé ṣe ní Nàìjíríà iná ṣùgbọ́n tara wọn náà ń jagun Yorùbá ò kàn wọ́n bọ̀tí tẹ́ bá dín Fúlàní tí Fúlàní bá wà lórí ipò tí bàbá Tinubu wà yẹ ẹ ẹ jẹ́ fi ṣàríkọ́gbọ̀n ìgbà tí Buhari wà ń bẹ̀ àwọn wọn ló ń roko tì ẹgbẹ́ wọn ni Fúlàní ẹgbẹ́ ló ń roko tì president of federal republic of nigeria fúlàní ẹgbẹ́ ẹ̀ ló ń rokòtì ló ń rokòtì ìgbà tí babangida wà ń bẹ̀ kọ́ ìgbà tí abacha wà ń bẹ̀ kọ́ ó rí wípé ọmọ yorùbá di àfọ́ṣẹ́fọ́ ni wọ́n di àfọ́ in number tó wà lókè general major general eh, abubakar adisa major general ọlọ́rẹ̀wájú. Lieutenant General dípò Ọládípò Díyà mo ti gbàgbé ẹnikẹ́ni Abacha dẹ̀ wá ẹ̀sùn kù sí wọn lẹ́sẹ̀ ó fẹ́ pa wọn orí ló kó wọn yọ torí pé wọ́n jẹ́ ọmọ Yorùbá tó wà lókè ni ó fẹ́ emulate wọn dànù ni tí àwọn Fúlàní yẹn bá ti wà ń bẹ̀ ọ̀nà bí àyè ṣe máa gba àwọn ọmọ títí wọn ni ẹ jẹ́ kí Yorùbá wà ń bẹ̀ ẹ ṣáà rí bàbá wa Tinubu lẹ́ni wọn à dúró dá Awólọ́wọ̀ fi ṣẹ̀dí kò kàn wọ́n la fi ń sọ fún yín pé ẹ wojú ọbẹ̀ ẹ mú yán. ìwà dúpẹ́ onítìrí àtàwọn abẹ́nifẹ́re na the same wọ́n rọra àwọn wá ní ẹ irọ́ ẹ ti rí fídíò tí mo play fún yín tí Obama wọ́n kọ sórí ẹ̀ òun yìí òun yìí wọ́n kọ sórí ẹ̀ òun Democratic Republic of the Yorubas tí ó tí Obama wá wẹ́kọ̀mù wọn ìyá mi Adéjọkẹ́ Adédàpọ̀ adarabo yín ojú òní tì yín àgbàrá yìí bòkòtò ìrì ayé yín òní fò yín lọ ó lẹ́wọ̀ yìí ẹ àgbélé ẹ̀rọ ìjìnlẹ̀ rẹ o àgbélé ẹ̀rọ ìjìnlẹ̀ rẹ o ẹ̀rù ìjìnlẹ̀ bà mí o irọ́ ńlá ńlá kábí wọ́wọ́ ìyẹn ti dé Nàìjíríà lọ́jọ́ tó pẹ́ mi mọ̀ pé ìjìnlẹ̀ wà lára wọn ìjìnlẹ̀ rẹ o iṣẹ́ ọwọ́ ìjìnlẹ̀ rẹ ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ ti ń gbé káàkiri ṣe fẹ́ fẹ́ pé ọmọbìnrin yẹn ó ní nǹkan lọ́wọ́ tí bí Obama ṣe wáyé kò lè pa àṣẹ kankan mọ́ he was not on the power again ó ti lògbà títí ẹ̀ lamẹ́ríkà ó ti lọ lóòótọ́ wọn á respect as a president former president Joe Biden ló wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ kọ́kọ́rọ́ Amẹ́ríkà ọwọ́ Joe Biden ló wà bóyá wọn àríbi tí Joe Biden ti ṣe irú eléyìí bóyá tiẹ̀ nàbà gbé wa lọ́wọ́ àwọn kan ti ń fọ́ fún pé ṣe bá sọ fún yín bàbá èkìtì wọ́n ti pè mí eh, àjàkáyé ti sẹ́ndì o ti sẹ́ndì ibi tí ọmọ bàtà gan ti bú Please join me in inviting President Barack Obama and Kehinde Wiley to unveil the portrait. Ẹ máa wo ṣé ó yàtọ̀? Ṣé ẹ rí pé odi kan náà ni? Ṣé ẹ rí i pé ìkan náà ni? Ṣé ẹ mọ̀ pé títí wọn orin náà kọ sí? Orin ni o, ẹ máa wo píṣọ̀ yẹn o. Ẹ máa wo píṣọ̀ tó máa jáde mẹ́ o. Tí ìjìnlẹ̀ gbé olórí adelé wèrè wọn sí o. Ẹ máa wo ẹ̀yin ọmọ Yorùbá ẹ máa wo irọ́ rèé o ìjìnlẹ̀ international irọ́ ṣe rí ṣe rí píṣọ Barack Obama ló wà ń bẹ̀ ó lẹ́ ń wò yẹn ṣe ń wò ó tìyàwó ẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ ṣe é mọ̀ pé ńgbà tó ṣí kiri yẹn tán ní ti ìjìnlẹ̀ wọ́n tètè kọ́ ọ tiẹ̀. ṣé ń wo original nìyẹn original original nìyẹn original lẹ́wọ̀ yẹn original ori. Uh, it is wonderful to see all of you. Uh, how about that? Chango. That's pretty sharp. Original authentic language ya ti jilere. Democratic Republic of the Yaruba. Shari. Shari. Shari. Democratic Republic of the Yoruba. Ṣé ń wo? Ṣé ń wo? Ẹ ti rí ẹ pé àwọn ọ̀dọ́ ilẹ̀ Yorùbá Dúpẹ́ Onítìrí àti àwọn association they have nothing to over the Yorùbá race irọ́ náà ni àṣírí irọ́ ti tú lójoojúmọ́ ni ìjìnlẹ̀ ń mú irọ́ lẹ̀ lójoojúmọ́ ló pètè irọ́ so that they have nothing wọ́n kàn kó àwọn ọ̀dọ́ Yorùbá sí ẹnu kìnìún ni ajẹgújẹran wọ́n kó àwọn ọmọ ọ̀dọ́ yorùbá àwọn tó sọ pé àwọn ọ̀dọ́ làwọn dìde fún ọ̀dọ́ làwọn stand fún we stand for the youth of the yorùbá wọ́n dẹ̀ ń pa àwọn yorùbá yẹn lójoojúmọ́ ọ̀dọ́ yorùbá wọ́n ń pa wọn lójoojúmọ́ ká kí ẹni tó dìde pé ẹ má pa àwọn èèyàn mi mọ́ ká kí akọni ọmọ tó dìde wípé ikú ò tọ́ sí ìran yorùbá mọ́ ká kí akọni ọmọ tó sọ wípé ìran ọmọ yorùbá tí wọ́n ti pa ó tó gẹ́ ká kí akọni ọmọ káàkiri akọni ọmọ o. bọ́dà mi adéwálé ṣọlá mi ò ọ̀dà sáàdì ń tẹ́kọ̀ yìí. àwọn wo ni ò ní nísìmí ṣáwọn ọ̀tá wa ní abẹ́ lára wọn. wọ́n gba orílẹ̀-èdè pẹ̀lú irọ́ ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ á rántí bá ṣe bẹ̀rẹ̀ ẹ jẹ́ á tò bó ṣe yẹ ká tò kárìn bó ṣe yẹ kárìn wọ́n ní ta bá ń ta tí a bá tọ̀ yóò dẹ̀rùn onídìní àti sọ fún yín tipẹ́tipẹ́ èròǹgbà Dúpẹ́ Onítìrí àsánẹ́ǹtì ẹ̀ ni pé kán lè léèkì we that campaign for the Yoruba nation as a terrorist group So when they come, àwọn bàbá you ti lọ rẹ́jísà wọ́n name was as a terrorist. Dúpẹ́ Onítìrí wá ṣe wá ní jàǹbá ni Dúpẹ́ Onítìrí ó wá ṣe wá ní jàǹbá ni Dúpẹ́ Onítìrí ò ní kankan lọ́wọ́lọ́wọ́ ó ní mo fi pè yín láàárọ̀ ẹ̀yin bàbá wa àtẹ̀yìn ìyá wa ẹ̀yin original Afẹ́nifẹ́re two thousand and nineteen tẹ́tí bẹ̀rẹ̀ ẹ ti kèrò ẹ ti ẹ ti múra ẹ láti two thousand two thousand and eighteen ẹ jáde sí ní two thousand and nineteen there is nothing like a Fáṣọ̀rántì there is nothing like a uh, eh, Pa eh, Adébánjọ ẹ̀yin lẹ dìde ọmọ Yorùbá díẹ̀ support yín wọ́n gbárùkù tì yín pé lóòótọ́ ẹ̀yin ni mẹ̀sáyà wa ẹ lérò lẹ́yìn ju àwọn fake Afẹ́nifẹ́re tó ṣojú Awólọ́wọ̀ that they reveal to ṣẹ̀yìn Awólọ́wọ̀ ẹ má gbọ́ títí wọn bàbá mi prince Múyìwá s Olúkọ̀yà you are welcome sir ẹ má gbọ́ títí wọn ẹ̀yin ni à ń wò ẹ̀yin tẹ́ wà lamẹ́ríkà tẹ́ wà ní Canada tẹ́ wà ní London tẹ́ wà káàkiri àgbáyé yẹn ẹ̀yin tí tí bí ẹ̀yin ò tí ì doríkodò ẹ̀yin gangan là ń wò ṣe rí Dúpẹ́ Onítìrí àtàwọn Afẹ́nifẹ́re ẹjẹ́ padà lẹ́yìn wọn àwọn Afẹ́nifẹ́re yẹn tán bá sọ̀rọ̀ ẹ jẹ́ kí àwọn máa kọrin fún pé wọ́n ti gé àṣàká ẹ̀ wá létí lọ àgbọ́ titi wọn mọ́ ṣùgbọ́n Dúpẹ́ Onítìrí ẹ pe àwọn ọmọ yín pé ilé ikú ni Dúpẹ́ Onítìrí ẹ pe àwọn ọkọ yín pé ilé àrùn ní Dúpẹ́ Onítìrí ẹ pe àwọn aya yín àtàwọn tó ń lẹ́nu pépépépépé they are coward they are coward I pity you ó dùn mí kùkùté abẹ́ igi tó bá jẹ́wọ́ lọ́wọ́ àwọn àmì yẹn tó tá bá fi kòbókò tó fi lé ẹ lára kíá ló máa ga wàá mọ̀ pé this is not a matter of coward pé n tẹ́ ń ṣe ohun tó lòdì sí òfin ilẹ̀ nàìjíríà ni ohun tó lòdì sí òfin àgbáyé ni òun lè fi rí orílẹ̀-èdè kankan tó wà lẹ́yìn yín tó bá jẹ́ pé ẹjú járò báyìí tó bá jẹ́ pé ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé Dúpẹ́ Onítìrí ẹni làákàyè brain box yín ò tí ì gbaná pé tó bá jẹ́ pé ń tọ́mọbìnrin yìí ṣe látijọ́ yìí òótọ́ ni. Moses Maryale nígbà tó gbé adelé wọlé yìí láti on the twelve today is twenty six ó ti yẹ kárí orílẹ̀-èdè kan tó máa ṣàṣà Nàìjíríà pé wẹ́ẹ̀ tẹ́fi lọ tẹ́fi lọ tẹ́fi lọ tẹ́fi lọ yọjú náà sí orílẹ̀-èdè orílẹ̀-èdè míì ó ti yẹ kí Amẹ́ríkà kó ṣàṣà Nàìjíríà ó ti yẹ kí àwọn European country yẹ kó ṣàṣà Nàìjíríà pé no no no no that is another man country ẹ yé jẹ́ kí dúpẹ́ onítìrí ó tàn yín ilé ikú ní Dúpẹ́ Onítìrí mo sọ fún yín they are not òmìnira omi ìnira omi ikú omi àrùn ẹni a bá ti bù fún mu tán bá ti bù tó gbà lọ́wọ́ wọn ìsádà kó ń tàn kó dùbúlẹ̀ àìsàn tàbí kó ń tàn kó gba ìkurujẹ lọ́wọ́ ẹbọra immediately bí bí Saidi ọmọ bọ̀tá ṣe gba ìkurujẹ lọ́wọ́ ẹbọra. tàbí kó sọ ilé ọlá di ahoro ẹni a bá ti bu omi yẹ fún ìmídélé tó bá ti gbà á ìsáyédà kan sọ ilé ọlá ẹ̀ ahoro bàbá mi àtúnyẹ adédèjì you are welcome bí àwọn tó wọlé wọn nìbàdàn ilé ọlá wọn ti dahoro ilé ọlá wọn ó ti dahoro kì í ṣe pé wọ́n wọlé nìkan ilẹ̀ yẹn gan wọn àtúnlé wọn àní àṣẹ bọ́ ní c of o kan ní c of a kan ní c of r kan ní c of z <laughs> that land did not belong to them again torí wọ́n ló bẹ̀ láti fipá gbàjọba ni. so ẹni ẹnikẹ́ni tó bá ti bu omi wọn fún ó mu omi ikú ó mu Omo àrùn ó mu omi àṣedànù ó mu omi òfò ó mu omi ìjákulẹ̀. àwa máa lọ Yorùbá máa lọ that everybody all over the world tí wọ́n máa congratulate wa pé congratulation newborn baby newborn country tí èmi àtẹ̀yìn máa gbá yìn kì í ṣe bí orílẹ̀ ti dúpẹ́ onítìrí gbà fún wa yìí tó gbà fún wọn not wa. kan jáde síta adélé sápamọ́ àbí bẹ́ẹ̀ kọ́ dúpẹ́ onítìrí sápamọ́ ìjìnlẹ̀ ni wọ́n ń ṣètìtù ọjọ́ méje pé tó bá ti ṣètìtù ọjọ́ méje yẹn tán ìyá wọn dúpẹ́ onítìrí gbẹ́dọ̀ jáde kó lórílẹ̀‐èdè ọ̀hún ẹ̀jẹ̀ jẹ́ àpàrọ̀ fúnra wa ẹ padà lẹ́yìn wọn ilé ikú ni o bọ́dà mi Táíwò sísà mi Táíwò Esther Ayédújọbí ẹ má wọrí ohun tá a bá fi pamọ́ ní níyì ìṣubú tàkọ́kọ́ ó yẹ kó kọ́ lọ́gbọ́n léni mo ṣàlàyé fún yín jẹta tábàlà fẹ́ ṣe kan báyìí let me give you one example to today rálì tá a lọ ṣe lọ́jọ́ ta tí àwọn ọlọ́pàá wá àtàkì wa ohun tí àwọn ọlọ́pàá yẹn gbọ́ ni pé a fẹ́ wá reclaim pé a fẹ́ wá reclaim afẹ́wá reclaim táwọn ọmọ reclaim dẹ̀ ti ń wà lára wa ìgbà tó di woro sí woro náà sádànù ìgbà táwà ní interchange èmi wà lára àwọn tó lé wọn dànù pé reclaim wo àwọn ṣe rally ni o rally là ń ṣe ìwọ́de pé we need our country àwa ò tí gba orílẹ̀-èdè wa ṣùgbọ́n tí wọn ò bá tí ọ̀tá ò bá ti mọ̀nà àbáyọ yín ọ̀tá máa ní ìjákulẹ̀ tí ọ̀tá ò bá ti mọ ọ̀nà àbáyọ yín ọ̀tá máa ní ìṣubú ohun tá a bá dẹ̀ gbé pamọ́ ẹ̀já máa ṣiṣẹ́ wa iṣẹ́ ń lọ lọ́wọ́ kì í ṣe tẹnu ṣùgbọ́n ẹ ká finá ọmọ dúpẹ́ onítìlí kójó rúgúdú àtàwọn ọmọ ogun ẹ̀ àti ìjìnlẹ̀ Marcus balógun lẹ́yìn obìnrin irọ́ ìjìnlẹ̀ ojúmọ́ kan irọ́ kan ojúmọ́ kan irọ́ kan ni ojúmọ́ kan irọ́ kan ni tí o dẹ̀ mọ̀ pé ọjọ́ ọ̀la ló ń bàjẹ́ ẹni bá tan ọmọ ọlọ́mọ sẹ́nu ikú ọmọ òun náà ní jèrè ọmọ títí ẹ ṣé ẹ rò pé fámílì àwọn ṣáìdì ọmọ bọ̀tá máa súre fún dúpẹ́ onítìrí àwọn náà tán pa bó tẹ̀ jẹ́ pé ojú kòkòrò yẹ ló ràn lọ́rùn ààrẹ ìmọ̀ àwọn ló tán ṣùgbọ́n he did not self control ṣé mo gbà á àwọn ló tán òun náà dẹ̀ ṣubú sínú ẹ̀tàn ó wá bẹ̀rẹ̀ sí ń pariwo wọn ìyá wa onítìrí ológbò tó dọ́dá ní ó ní brown brook ó ní green brook ó ní yellow brook ní kankan ah, ṣùgbọ́n nígbà tó kú gẹ́gẹ́rẹ́ tí ẹ̀mí máa bọ́ lẹ́nu ẹ̀ olúwa gba yorùbá fún wa olúwa gbọ́ orílẹ̀-èdè yorùbá fún wa orílẹ̀-èdè yorùbá tóun ti pariwo lánàá pé wọ́n ti gbà á tó pè mí ọ̀sẹ̀ kan ó kù ọ̀sẹ̀ méjì tí adéléwèrè wọn máa jáde ló pè mí ló ń fi mí ṣe yẹ̀yẹ́. lẹ́yìn ẹ ẹ ṣáìdì ọmọbọ̀tà ló pè mí ló ń fi ara ẹ ṣe yẹ̀yẹ́. ibẹ̀ ní kẹ́ jókòó sí kí bàbá máa tàn yín kí Sunday Igboho máa tàn yín. ẹ màmá ti gba orílẹ̀-èdè adélé máa wọlé bàbá èkìtì ojú yín máa já. Ja ìjọba àwọn Tinubu ń bẹ wọ́n ń bẹ màbá lọ́wọ́ ń sìn gan pé kó má gbé kó má gbé adelé wọn wọlé àwọn àwọn lot of meeting ni màmá ṣe ní ní abẹ́ tí àwa ò mọ̀ sí táwa táwa ń kẹ́yìn síta tá à ń pariwo bí ìjìnlẹ̀ ṣe sọ wípé ìjọba Tinubu ti sọ pé gbogbo gbogbo prógámù tẹ́ ṣe ẹ máa gbé wálẹ̀ o wọ́n fẹ́ lo àgẹ́sì wa Saheed Ọmọbọ̀tá náà ti sọ sẹ́mínà sí ètò mi pé Tinubu ìjọba Nàìjíríà ń bẹ màmá lọ́wọ́ kókó má ìgbé adélé wọlé Yorùbá ti lọ bàbá Èkìtì ẹjẹ ẹjẹ yára yín ní brain kẹyẹ fi àgbàlagbà ọjọ́ orí yín kẹlẹ má máa fi jọ lágbàlagbà níwájú ọmọ tí ò tó nǹkan ọmọ tí ẹ jùlọ lọ́jọ́ orí Ìgbòho ló ń sọ yẹ o ó jata ó jẹpo Ìgbòho o mo dẹ̀ sọ fún pé Saheed ọmọ bọ̀tá ẹni bá ti fi ibi ṣú olóore ibi ló máa gbẹ̀yìn ọjọ́ ayé ẹ láì mọ̀ pé wọ́n ti so àdó ikú wọn lọ́rùn kan fún pa lókù Saheed ọmọ bọ̀tá ń ni ẹ̀mí dúpọ̀ ní tìrí ti fún gbẹ ó ti kú dànù ẹ jẹ́ tètè pé ọmọ yín padà kí dúpọ̀ ní tìrí má bàa pa ọmọ yín bó ṣe pa Saheed ọmọ bọ̀tá tó bá jẹ́ deliverance náà lẹ́yìn náà má ṣe fọmọ yín kẹ́ ẹ lé ẹ̀mí dúpẹ́ onítìrí jáde lára wọn ẹ rí àwọn tí ẹ̀mí dúpẹ́ onítìrí tó ti wọnú ayé wọn tó ń lò wọ́n gẹ́gẹ́ bí minister of devil àjàkáyé ń bẹ lára wọn ìjìnlẹ̀ Marcus black goat green for god ó wà lára wọn wọ́n pè kan ní red lion bàbá tí ọwọ́ wọn ṣẹ̀ tí wá tẹ̀ ń sin oná pè ní Samuel Ìdòwú tẹ bá ti gbọ́ ẹ sá wọn àkéde àlàáfíà o ìkéde ikú wọn fẹ́ kí fíṣàn yẹn ó ohun èlò dúpẹ́ onítìrí ni wọ́n láti da ìrìn àjò Yorùbá rú let us stay away for them ẹ ti rí irọ́ tán tó ń pa ẹni ọ̀rọ̀ tẹ́ bá gbọ́ lẹ́nu lẹ́nu ìdúpẹ́ onítìrí ìjìnlẹ̀ má kọ̀ sí ní sámú ìdúró ni irọ́ ni wọ́n ń pa ẹ má ṣe gbẹ́kẹ̀lé wọn ikú náà ń lé fún yín ẹni tí ò bá fẹ́ kú kú òjijì kó padà lẹ́yìn wọn ẹni tó bá ti mọ̀ pé òun ò fẹ́ kọ́ òun ò fẹ́ sunkún ọmọ ẹ ké pe àwọn ọmọ yín kan padà lẹ́yìn ìdúpẹ́ onítìrí she have nothing to offer us ẹ má jẹ́ àtàrà wa jẹ́ mo ti wílé mo ti dákẹ́ náà mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ìyá mi tẹ́ ti ń ẹ ti ń nawọ́ sí mi lórí ọ̀rọ̀ cap fẹ́ ṣe àtẹ̀yìn bàbá mi I still need more a fẹ́ kí cap yóò pọ̀ dáadáa ni ṣe gbọ́ mi bẹ́ẹ̀ ṣe ń jù sí mi náà ni mò ń lọ ń kó fún tó máa bá mi ṣe pé kó ṣàyè ní sùúrù ó léye dọ́sìn tá a fẹ́ ṣe tówó yẹn bá ti ka má jàsálà wa olóore Yorùbá ni orílẹ̀-èdè Yorùbá máa dúró tí àtẹ̀yìn máa jubilate nígbà tí orílẹ̀-èdè yẹn máa dúró wọn ò nífẹ̀ẹ́ ní kankan nínú ẹ̀ṣà ikú ò ní pa wá àwọn ọ̀tá wa ló máa kú àwọn èpò nínú àlìkámọ̀ ayé wa lọ́lọ́run á máa yọ dànù tọ́ lọ́run á máa fà wọ́n tu yes ẹ̀bẹ̀ tèmi máa bẹ̀ yín ni wípé gbogbo ojúlówó ọmọ Yorùbá tó mọ̀ pé ọmọ Yorùbá lòun don't give enemy chance láti lò yín against your people against your generation against your tomorrow ẹ má wùwà bí ìjìnlẹ̀ ẹ má wùwà bí Samuel Idowu ẹ má wùwà bí àjàkáyé yes ẹ má wùwà bí Wálé Àlì ẹ má wùwà bẹ́ẹ̀ tán lò wọ́n láti bí generation wọn ṣubú táwọn náà dẹ̀ mọ̀ pé ìrìn tí wọ́n ń rìn irin òkùnkùn ní tí wọ́n dẹ̀ ń claim pé òun tán ṣe ó tọ́ yorùbá pé àjẹ̀bí mámà ó máa ń dà lóró ni o àjẹ̀bí mámà ó máa ń fọ ẹbí ni o ní yorùbá fi sọ wípé tẹ́lẹ̀bí bá ti mẹ̀bí ẹ̀ lẹ́bi kì í pẹ́ lórí ìkúnlẹ̀ stay away for them irọ́ náà gbé dání irọ́ ni dúpọ̀ ní tìrí fi wọnú yorùbá nation àbí ẹ mọ̀ pé petition ló fi wọlé bí ẹ ti wọ ẹ ti join pé tá a bá ti gba petition tí petition wa bá ti pé five million kí Yorùbá máa jubilate ká máa yọ̀ èmi tí mi ò dá kọ́pìnì lẹ̀ mo lọ gbàyàn mo gbàyàn tó mẹ́ta lára owó dátà tẹ̀ ń fún mi lèmi náà fi ń san sálárì ó yá ẹ mọ sáyẹn tí bá ti lọ tí bá ti lọ mo lọ sọ́dọ̀ ẹgbẹ́ télọ̀ mo lọ sọ́dọ̀ ẹgbẹ́ bábà mo lọ sọ́dọ̀ ẹgbẹ́ mẹkáníìkì mo lọ sí alájẹṣẹ́kù ó rò pé petition yẹn ò ní pé kò dẹ̀ mọ̀ pé ọmọ Yorùbá ti táyà fún Nàìjíríà nígbà tó rí pé petition yẹn pé tán ó kọ́kọ́ di ọpẹ́lọpẹ́ bàbá àwòrán rí ìgbà tí petition lé ní five million ti dúpẹ́ máa jáde síta ó lóun fi dán agbára wa wò ni ṣé kò yàtọ̀ síra wọn bí ẹni tó sọ fún wa pé tí a bá ti ní petition five million kí gbogbo Yorùbá máa jó ká máa yọ̀ pé a ti lọ tábà lè rí five million ẹ béèrè lọ́wọ́ àwọn mídíà tó kù kẹ́ni bàbá Èkìtì parọ́ àwọn tí ò jẹ́ mídíà tó jẹ́ ìyá wa tó jẹ́ bàbá wa wọ́n wà nínú súnmìtì nígbà tó ń sọ pé tábà lè rí five million petition o ká máa jó ká máa yọ̀ a ti lọ ṣùgbọ́n nígbà tí five million petition pé Dúpẹ́ Onítìrí lòun fi dán agbára wa wò ni ibi tí Dúpẹ́ Onítìrí bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ni ẹ ti gbàgbé website www òmìnira twenty twenty two dúpẹ́ onítìrí dot org fún àwọn ọ̀dọ́ pé ká máa kọ application ẹ jábìrì àwa léèrè ọ̀dọ́ mélòó ló ti ní iṣẹ́ ń bẹ̀ láti two thousand and twenty two we are now two thousand and twenty four ẹ ti gbàgbé àìmọye irọ́ tí Dúpẹ́ Onítìrí ti pa àìmọye tí Dúpẹ́ Onítìrí ti parọ́ Dúpẹ́ Onítìrí ìṣàrà wa tó bá jẹ́ pé lóòótọ́ lódodo nìwọ náà ń fẹ́ kí orílẹ̀-èdè Yorùbá ó dúró tó bá jẹ́ pé lóòótọ́ àti lódodo lẹ̀ ń fẹ́ kí ìran Yorùbá ó bọ́kò nínú ìgbèkùn tó bá jẹ́ pé lóòótọ́ lódodo lẹ̀ ń fẹ́ kí orílẹ̀-èdè ọmọlúàbí wa ká padà sí orísun wa tí ń sun adùn tí ń sun ìdùnnú tó ń sun ẹ̀kọ́ ọ̀fẹ́ tó ń sun ìwòsàn ọ̀fẹ́ tó ń sun àjẹyú àti àjẹṣẹ́kù ìfọkànbalẹ̀ you must stay away for Dúpẹ́ Onítìrí dìgbòlugi ni Dúpẹ́ Onítìrí abaniláyé jẹ́ ni stay away for them don't listen to any Afẹ́nifẹ́re under the leadership of Fáṣọ̀rántì they are not. A don't listen for any afenifere under the leadership of Pa Adébánjọ they are all armed robber kidnapper ni wọ́n tó fẹ́ kidnap ògo ọjọ́ ọ̀la Yorùbá kí ìran Yorùbá kó wá wà useless all over the world stay away from there. God bless you.